ṣàjẹ́ kí n pọ̀ sí tell me what your problem is. my problem is you my wife cannot cook for me. jọ́sọ̀ rántí pé ọjọ́ tó fẹ́ mi wọ́n jẹ́ kó yí ẹ pé olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa leave my insult me just don't play on my intelligence iṣẹ́ kí ni wọ́n ṣe. I feed you, I clothe you, I buy everything you want in this house. Ìwọ jókòó wo múfin látàrọ̀, mo ti jẹ́ lọ, o wá fún mi ní empty table kí wá dé bá. O bá ti sọ fún mi pọ̀ mọ̀dọ̀ ló wá nulẹ̀ yìí, ṣùgbọ́n mi ò mọ̀ láti lẹ̀ ó ṣe ń jẹ́ kó yé mi sí ni ṣé wàá jẹ́ kí n sọ fún ẹ mi ò ní ẹjọ́ kankan bẹ̀rù tí bá mọ̀ pé ebi ń pa ẹ́ tó mọ̀ pé ebi read my lips tí ebi bá ń pa ẹ́ wọ inú kíchìn lọ́kọ̀lọ́sọ oúnjẹ fúnra rẹ̀ nonsense. bọ̀dé ni wọ́n pè báyìí bọ̀dé ti náwó gan-an o. àṣẹ máa ríra ni. Ah, a lè mọ sọ̀rọ̀ lójoojúmọ́ lórí Facebook. owó náà ni mò ń sọ pé kó ti mú lọ́wọ́. ìjẹ́kùn ẹ̀ka ẹ̀sìn pẹ̀lẹ́ ẹ̀ṣọ́ bá mi gbà ṣọmọkàn máa má ti ṣe ẹ̀yàwó mi ẹjọ́ tó ń ro yẹn tó bá parí ẹ̀tàn iye tó bá pè tẹ́ bá pè ẹgbà ẹgbà twenty k yìí kápẹ́ owó yẹn bá tó ọwọ́ òkè bẹ́ẹ̀ tí kò bá tó mo wà ní mọ́tò ṣẹ́gbọ́n. ló máa ṣe yàda mi nù. ṣèbí kí ló kẹ̀ ń bẹ̀ tó kọ́sọ̀mà ni wọ́n wọ́n wọ ara rẹ̀ sọ̀rọ̀ wọn wọ́n àjà ní láti ṣe ìwọ̀n. wọn fẹ́ ṣe fẹ́ rọlẹ̀. ṣé bá rí nǹkan tí ó fà sí Banana Island eh? ẹ̀yin gan ẹ dúpẹ́ fọlọ́run. Eh. <laughs> màrí ṣe láti rí o. Eh, anyway ẹ fún mi ní nọ́mbà fún mi nọ́mbà yìí. zero eight zero thirty three eight four nineteen twelve. ok ìwọ náà fún mi nọ́mbà tí mo tún fún mi. zero eight one two three one eh? double seven eh? nine one two. okay anyway màá Queen, yín ṣe ti gbọ́. all right bye bye. bye. Hey Joe. ẹnìtajọ wọlé nǹkan. Ah, wọ́n ti bọ́ta ń sìn. mi ò mú mi ọkọ mi. ẹ eh, ṣùgbọ́n ọlọ́wọ́ white Eh. What's ti bọ́ta ó ti yé kí ni. àwọn ah, sọ pé gbogbo nǹkan tẹ bá ti rà kí n ṣe mọ ilé. ó ti yé kí ni. wọ́n ti bọ́ta ẹ̀ ń ṣe ewu mi ń bọ̀ lóyún ní ẹ dúró. kí ló ń ṣàǹtí tó ṣe bí rẹjọ́ mi lè báyìí. ní sálọ pẹ̀lú náà. ọ̀gá ní ká no sáwọn lọ́fíìsì. ọ̀dọ̀ náà ni ọ̀kẹ́ ọ̀ṣọ́ ìwà ní Yes, tani yẹ. Oh, ọlá ò ní pẹ̀ fún. ṣé o rí query tí mo sense ọ́fíìsì ẹ. ọ̀gá mo rí ti. Uh, ẹ serve mi ní query mo bá ní ọ́fíìsì mi sá torí ẹ̀ náà ni mo ṣe ní kí wọ́n bá yín mọ ọkọ tí mo ń ṣe ní sá. kí ló ń ṣe yín ká tó ń ṣe lẹ́nu tó bẹ̀ẹ̀ ó ń ṣe tẹ́lẹ̀ ká gbé fáìlì dọ́dọ̀ ẹ kó treat fáìlì ẹ kó send ẹ sí mi back ó ní ṣe fáìlì province ẹrẹgẹdẹ́ǹsì ó ṣiṣẹ́ àwọn contractors ń wá nírètí pé ká treat fáìlì wọn tán ká fún ọ ní check ká lọ àárí ah, fáìlì wọn treat nígbà tó ti dọ́dọ̀ tiẹ̀ tí wọ́n ti àbánú ẹ̀ kí ló wá ń ṣe ọ́ Mr. Man tí ò ṣe nìkan rí. ọ̀gá ẹ̀wọ̀ iṣẹ́ rí ìgbà tí mo rí query yẹn ní ọ́fíìsì mi náà mo ṣe ní kí wọ́n bá yín bóyá ẹ lè bá mi dá padà pé ẹ fún mi query mọ́ ẹ̀yin náà mọ̀ pé irú yẹn kò dáa fún record mi sir and you know I have been very efficient before now sir truly you are being efficient but these days who who wà efficient mọ́ rárá what what o ti di lazy guy apart from pé mo jọ gẹ mo tún ju ẹ lọ lọ́jọ́ orí and experience is the best teacher i'm in the best position to advise you in fact don't let me deceive you final decision will be taken very soon To back continue àti máa ṣe bẹ́ẹ̀ lọ. sherry eh, sir eh, eh, okay I, i can handle it sir i'll be fine sir and um, I'll be careful, sir. All right. But just be careful. Be very, very careful. Yes, sir. And that's it. Yes, sir. so take care. Take care. Yinka, mo understand ẹ̀ tó o. Àbí kí ló ń ṣe concentrate máa ń bíṣẹ́ tí director fi ń fún ẹ director fún mi ń query wọn tí fún mi sack letter gan grace ọlọ́run àánú ọlọ́run ni mo rí gbà because èmi fúnra mi gan mọ̀ pé mo ń concentrate. ọmọ of course mo mọ̀. kí ló ń kọ́ ọ̀sẹ̀ ẹ́ ṣó mọ̀ pé yorùbá ní iye kan lábà òun kò ju mẹ́ta lọ èmi àti ẹ náà nínú àwọn nǹkan tó bá wà ń bẹ gẹ́gẹ́ jẹ́ kí n mọ̀. ìyàwó mi Lizzie ni problem mi. Lizzie that girl has just been a pain in my neck mi mọ nǹkan tí mo ṣe fún un tí mo bá gbé gbálẹ́ á ni mo mọ̀ gbé kò sí nǹkan tí mo lè ṣe tó lè tẹ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ gbà á kàn máa fún mi wàhálà ṣá njọ́ mọ̀ pé máa ń sùn ní aago mẹ́rin gbà mí tí màá dẹ̀ lọ fi iṣẹ́ lọ́jọ́ kejì Liza bẹ̀rẹ̀ wàhálẹ̀ látàlẹ́ títí àní sùn títí dìdàjì. Yínká wá ọ̀rọ̀ mi sọ ọjọ́ tí mo ti mọ̀ òkè ìparọ́ ọ̀ bẹ́tẹ̀ tó ń ṣe lásìkò yìí sí ń parọ́ fún mi Liz mà sọ pé obìnrin tí àfin tọrọ obìnrin ni Liz mo máa fi yan gan ní everywhere tí n bá dé ni eh? Liz wan dey stop ẹ o ṣe má parọ́ mọ́. perhaps you don't know my wife. Ah. Liz ẹ̀yìn rí ó yàtọ̀ sí Liz tèmi ọkọ ẹ̀ mọ̀ tí wọ́n bá délé ńgbà mi báyìí Liz á sọ pé ó ti rẹ̀ òun ò lè dáná ìwọ náà dẹ̀mọ̀ pé mo kì í jẹun ta. ẹ nà án. ǹjọ́ mọ̀ pé Liz gbé gàrí sí dining table fún mi rí pé nǹkan tí màá jẹ ni akọ̀ǹgbà mi akọ̀ṣà láì nídìí kan akọ̀mú wa láyẹn wá awálè fà títí títí títí dàárọ̀ ọjọ́ kejì see uh, I, don't know what to do I don't know what else to do. Eh, eh, eh, kí ni ó ń lójú gan-an. ó ṣe ń doubt mi. báwo ni mi sì ní doubt ẹ Liz mà ní. báyọ̀ tí ẹ jẹ́ ká ṣeré délé mi. báwo ni orípọ̀ dẹ̀ ni wọ mo ń wọlé ilé tí mo ti wọ́n gbọ́ gbà one pass níbi traffic warden. ìwọ ni fẹ́ pass mi fún àdúrà. Ah, no, no, no, no. Jẹ́ kí n bẹ tún náà, àwa ẹ̀, ẹ bẹ tún bóyá wá jókòó wá jókòó jẹ́ kí n bẹ tú bàtà ẹ̀. ah pẹ̀lẹ́ bíbí ah jẹ́ bẹ tú bàtà ẹ̀ ṣé kò wá rẹ̀ látara ah <laughs> àlejò lára níbi báyìí. Hey, pal. Ọmọ mi, fine side, rasa. A máa rí ilé. Ìtọ́jú mi jàre. Ó wà dáadáa ah that's good ah ẹ̀dẹ̀ honestly baby you àti kò jẹ́ oúnjẹ sílẹ̀. favourite ẹ̀gàn mo oh. ó oh. ó ah, hmm. ọlọ́run bá kò ní dàrin yín. àmín àmín àmín. èṣù ní dàrin yín ah, ọmọ mọ̀ tọ́jú ọkọ o. mo kọ́ adéoyè mi ò lè fọkọ mi ṣeré tí mi ò bá tọ́jú ọkọ mi ta ló fẹ́ bá mi tọ́jú ẹ̀. ó ó. ìfẹ́ mi ayọ̀ mi òun ni gbogbo ayé mi mú ìwà yìí ọlọ́run ọba o ọlọ́run á dúró tiẹ̀ ṣé ká wá lọ jẹun ní báyìí. ẹ ẹ jẹ́ ká jẹ ọkùnrin ká. ọ̀rẹ́ ẹ mo ti mí sí i gan honestly baby come and eat. ọmọ nǹkan ẹni tí mo wá. ẹ̀yin náà ó ti sùn. ẹ̀yin tó bá ti jẹun níbi sẹ́gun báyìí. fẹ́ jẹ ìyàwó mi ni náà. àbí o. oúnjẹ alálùbáríkà ni mo fẹ́ jẹ mi ì bá lo plate mẹ́rin ọ̀tẹ̀ mi lọ́rùn wo fún mi lóúnjẹ ṣe bí ráìsì ni jẹ́ ká jẹ. gbogbo àdúgbò what's all this mọ́mí dami mọ́mí dami wọ́n náà wò náà gbogbo ṣe bó ṣe sí tv sílẹ̀ ńlá o ẹ́ ah kí ni ìyẹn kí ni ìtumọ̀ yẹn sìn wà mí báyìí. fífi sílẹ̀ jàre kí ló dé tó ń wà mí more responsible bíi ti a máa wọlé by this time. dunu eh? eh? àbí mo lálà dunu táwọn bá sani kan tó wà ní ẹgbẹ́ mi tó ń bá sọ̀rọ̀ àbí mi. ìwọ ni mò ń bá sọ̀rọ̀. èmi ló ń pariwo bẹ́ẹ̀. Eh? Ah! èmi ló ń pariwo bẹ́ẹ̀ mọ́mí dá mi yéé mo máa ṣìyàwó fẹ́ o mo dáná àṣepápàpá ni mo fẹ́ àṣẹni tí àṣẹni tó yà ọ̀pẹ ni mo fẹ́ ìwọ ẹ ó bá mi sọ̀rọ̀ ń pariwo ẹ sórí ẹ pé ṣá sọ nǹkan tó ń ṣe ṣá. Hmm ẹ o ò ní ọpọlọ tó rọrùn rárá mo dé sí òsàpọ́nlé mi o ò ṣe àpọ́nlé ọkọ o mọ àpọ́nlé ọkọ ṣe ah a máa dá fún Lizzy níbi tí Lizzy bá wà Ọlọ́run á jẹ́ kó dára fún un ẹ Lizzy o ti rí ọkọ ẹ o ti tọ́jú ọkọ ẹ o ti fọkọ ẹ ní kátó ọkọ máa jẹ o ti tọ́jú ọkọ o ti bọ́ ti dànù ṣẹ́ẹ̀tì ọkọ ẹ ìwọ dé sí ọkọ ṣe mọ́ mi ni ìwọ yìí ẹ má ẹ fọ́ sílẹ̀ sí mọ́ wàá jẹ ìyá mi. Emi, wà wọ́n lọ. ṣé kò wọ́n. ìwọ ò ní ṣe rú ẹ ò ní ṣe ò ní ṣe rú ẹ onísọlẹ́nu ni ẹ onísọlẹ́nu ni ẹ o fẹ́ sọ mi di di ọkọ gàrún o fẹ́ sọ mi di di rock káyọ̀ máa gbọ́ pọ̀ yín náà yàwó mi wò ó ní ọ̀pọ̀ ọ̀nà sọ mi lẹ́nu kẹsà bí ẹ tó bá lò ò ní gbọ́ ò ní gbà fúnra mi màá nà ẹ tí bá kọ́ nà ẹ kánápà kan màá nà ẹ kánásẹ̀ kejì bàyẹn wà tó mọ̀ tuma mi. Àwọn ẹni ah. ah, gbọ́ <laughs> wọ́n lẹ́nu wọ́n pa mí o sí kí mi lọ kọ́ ọkọ mi o. gbogbo ẹ kú fàájì o. ìyá kówó pé kówó pé. sábà ní à. ìyá mi dáadáa bóò ni ọyá fún lẹ́mu fún lẹ́mu fún lẹ́mu ọjọ́ owó lónìí owó jẹ̀bù ló tó ń bẹ lápò. Ah, tí wọ́n bá sá ti di ariwo ni wọ́kìlù mọ̀ ni ọ́ ìwọ ló ní. àní la mọ̀ fẹ́. Ah, ah, má kọjá yìí ẹ̀ so onílé tí mo gbé fún ọ yìí tọ́ ọ bá jẹ́ lówó rẹ̀ tọ́ ọ bá san kò lè dùn mí ṣùgbọ́n tí bá gbé nílá fún ọ tọ́ ọ sanwó fún mi èyí ò ní ọkàn láàjù. kówó pé torí ọlọ́run ẹ yẹ kẹ́ ẹ máa yìn wá ni ẹ mọ̀ kó yẹ kẹ́ ẹ máa yìn wá mélòó lẹ́yìn mu wọ́n sì ní tá à ń jẹ kinní kan là ń ta ṣé ẹ pé àwọn ọmọ kalẹ̀ láàárọ̀ pé ẹ dákun nù tá à ń ta o ẹ̀yin náà jẹ díẹ̀ kẹ́ ẹ rọ́ sí ẹ̀ ń fún bámú àwọn kan bá wa náà wọ́n ń rọ́jú ni. má wù ẹnu sí ńlá sọ̀rọ̀ sí mi kọ́kọ́ yẹlé wò náà èèyàn máa wo bó ti tó àti bó ti mọ wò nínú ilé kó tó sọ̀rọ̀ sí aráàta ni gbogbo ọ̀nà ni mo gbà jù wọ́n lọ bẹ́ẹ̀ ni má wẹnu sí ńlá. ẹ dákun kọ̀kẹ́ mi tá a lè kọ́ọ̀bù eléyìí. èmi ọmọ rè béèrè lọ́wọ́ wọn lé. Ah, ah. pé wo ni gbàngbàn. bẹ́ẹ̀ lọ. Ah, kò sí wàhálà kankan. ẹ ṣe ń wo ẹ̀yin èèyàn gidi yóò mọ̀ dáa fún yín ẹ̀yin tẹ́ ẹ rówó sílé ayé tẹ́ ẹ rówó mẹ́mu yàtọ̀ sáà fún yín. omi pọ̀ nù ẹ̀mú eléyìí ntẹ́mi fi mẹ́mórì bíà ni mo láìkí máa mu. ọmọ ọ̀rọ̀ ni ọ́ ah. ọmọ sàṣìtàn ni ọ́ pẹ̀lú tí kó pọ́nkúrò bá yẹ hmm. gbẹ́mu yánná fúnra ẹ̀ arogomu nọmba one ọ̀tá ṣòkòtò mẹ́mú para ṣọkúndọ̀rù àní tẹ́sísí jẹ lẹ́nu. tẹ ẹ bá tiẹ̀ tó wá sọ pé kìnìún mo lè da bírú láàrin ìṣẹ́jú kan sí kejì mi mà dagboru dagboru. farabalẹ̀ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni o ṣe ń jọ kó máa búrò tóun torí ẹpọn màálù já wọn wá pariwo kíní kan bó sì mọ̀ pé garawa ní dòdòrú tó bá gbé báàfù dòdò kò ní pariwo bó sì gbé kẹ́gì dòdò kò ní dún àmọ́ garawa gbọ́nrangadán gbọ́nrangadán gbọ́nran gbogbo ọmọ pariwo ni abúlé débi ẹ̀ ń pariwo nísìn ẹ̀ ń pé kíní kan. orí ẹ o ti dàrú orí ẹ ti dàrú gan ìyálàjà ẹ o lè sọ bẹ́ẹ̀ fún ni. kò dùn mí. àkọ́má òkè ẹjọ ẹkọ ntọ máa ń fàrífín nìyẹn. òótọ́ ni jàre fún ní dodo òru lóòótọ́ ọ̀parọ́. ni o ah, ah. tẹ́yìn wà ń bẹ̀ tẹ́ wábì kó máa búrò mi ni kówó pé. bí n bá wábì kó máa búrò rẹ ebi torí orí ẹja ló fi gún yẹn go. Ah, wàhálà kankan ó anybody ẹ mẹ́mú lọ ẹ fún wọn lẹ́mu ó yá. jẹ́ ń dó ọmọ lóhùn ọmọ títí ẹ̀ ọ́ dáa. hello ọmọ alálùbáríkà ọmọ tí èsì aláwọ̀ kù ọmọ gidi. àbí o màmí mi nìyẹn. yóò dáa fún ọkọ mi ṣe dáadáa ni. mo wà dáadáa màmí àlàáfíà la wà bó o ní sọ lórí ibú sàti ń ṣe dáadáa. ẹ ń wà bẹ jàre màmí. lórí ibú olòṣì. ẹ wo màmí ó ti tutù ju omi inú fíríjì lọ́sìn. mo jẹ́rìí bí ọba ti ṣe dáadáa kó o pè mí kó o pè mí kó o jẹ́ kí n gbàgbó ẹ̀ kaná fún un. tó o ti gbọ́ tó bá ti fẹ́ yọ ọwọ́ kọ́wọ́ jẹ́ kí n mọ̀ kò sí wàhálà wọ́n fọkàn tiẹ̀ balẹ̀ sá pè mí èmi ò yanjú ẹ̀. <laughs> màá mi bẹ̀ yín gan tẹ ní nà ẹ̀yin ẹ má ṣe yọnu oògùn ò tẹ̀ nà kò ní jèpọ̀ ọ̀bọ ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ kò sí problem. mo wà ń bí báyìí mo dẹ̀ mọ̀ pé tí bá ti ń rí yín lẹ́yìn mi mi ò ní ṣòro màmí ẹ̀yin máa já yín lọ́ntì. ó sì òkú ìnáwó tó gbé sí mi ọmọ tiẹ̀ náà tọ́jú rẹ̀ ìwọ náà jẹun ọmọ. àmì àmì màmí. o ṣe ọkọ mi o ṣe ọ̀dà kò burú ọ̀dà ọ̀dà bọ̀. kò ó pé kò ó pé mo bú yín lẹ́ẹ̀kan àbí. tó o bú mi. ẹ mọ bínú ẹlẹgbàgbé nìkan kaná hmm. ẹ mọ bínú hmm. ṣé ń dọ̀bálẹ̀. n ó gbé kaná. ṣé bẹ́ẹ̀ ni gbé tèmi kaná. ìwọ. ai ah ah mi zundu jeez ọgbọ́n ah! yẹn ni mo ní seriously. ìyá dami kí ló wáá ṣe ẹ́ lọ́wọ́ tó báyìí. àrí gbọ́dọ̀ wí àmọ́ ṣé hùn ṣe bí bàbá ẹ ló pẹ́ wọlé ó tó òun kí ni mo béèrè lọ́wọ́ yìí pé ẹ wo time tẹ́ ń wọlé by this time ẹ ti pẹ́ wọlé ju ó tó ìgbájú ìgbárùn ló fi pàdé mi. ó ló yọ mí ibi tí mo ti ń blọ́ọ̀kì pé kò tiẹ̀ má fún mi lẹ́sẹ̀ lójú ni mo ti lọ fọwọ́ gbà nǹkan if not so gbogbo ojú mi báyìí kọ́ ló jẹ́ ó ṣe é wò hospital ni mo land sí ó ti sú mi ọ̀rẹ́ ṣe kí n má tún ẹ̀ ó ti sú mi i'm fed up kí ló dé ìgbájúlẹ̀ ní ìgbájúlọ́la á wá sọ mí daṣòfin á máa nà mí wò ó ní pàálọ́la tójú òun bá fọ́ bàìbàì ló máa máa wo eléyìí ti pọ̀ jù mo fẹ́ quit pẹ̀lú ọmọkùnrin ó ti sú mi mo tiẹ̀ ṣe mọ́ mo ṣe mọ́. ìyá ada mi ò fọ́nì gan-an ó fẹ́ kó kúrò nílé ọkọ ẹ̀ kò sóbìnrin yẹn nílé ayé ìtàn máa pè pé kó wá sọ tí ò ní rí wí tó fi mú àwọn ìyá wa tó ti dàgbà gan tẹ bá pè wọn jókòó lé ni wọn máa rí tiwọn sọ ṣùgbọ́n torí kí la fi farada gbogbo ìyá yìí torí àwọn ọmọ wa ni ìwọ òrò àwọn ìyá tó ti kó kúrò nílé ọkọ wọ́n bá yí àwọn ọmọ wọn ṣe máa ń rí ìyá máa wà níbì kan bàbá wà níbì kan tó yẹ kán jọ pawọ́pọ̀ kán jọ wà kán fún àwọn ọmọ wọn ní life wọ́n bá yí àwọn ọmọ wọn ṣe máa ń dà mo fi ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ sùúrù ni o ó máa ní sùúrù gidigidigidi ni o. sùúrù ijó wo ni mo fẹ́ ní sùúrù dà yín sọ fún ẹ ilé olómọ mi ni máa kú sí ìyá ni ò tí ì tójà o tí ìyá tójà fún fúnra rẹ ló máa sọ wípé mo lè wá kú ajáde. ọ̀rẹ́ wímí àtọkọ mi ilé wa tó ń dùn tó ń dùn tó ń dùn mi ò fọkọ mi ṣeré ni bí mo ṣe máa ń gbọ́ ọkọ mi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lélẹ̀ mi ò fọkọ mi ṣeré mo ń tọ́jú ọkọ mi ju ọmọ mi lọ kí n rí pimple kékeré kó yọ lójú ọkọ mi báyìí mo sáré gba supermarket lọ nìyẹn mo lọ wọ oògùn ẹ ni kí kankan ṣe ọkọ mi báyìí èmi ló ṣe o mi ò fọkọ mi ṣeré ṣeré ṣeré mo máa ń kẹ mo máa ń gé mo mi ì lè fi ṣeré ọ̀rẹ́ mi nǹkan tó máa ṣe nìyẹn o mo wá fẹ́ kó fi kinní kan dán mi o jẹ́ ká try tí ò bá work ṣọ́ọ̀bù dọ̀kọ ẹ̀ ògbà tínú ẹ̀ bá dùn rábàbà níwájú ẹ̀ sunkún sí lọ́rùn kó bẹ́ẹ̀ kó kúnlẹ̀ fún kò sí bọ́kùnrin yẹn ṣe lè lóhùn lágídí tó tó bá ṣerú nǹkan báyìí fún gbogbo wàhálà ìjẹ ojoojúmọ́ tẹ̀ ń jà tó ń gba ilé tí gba ẹni mú yìí gbogbo ẹ máa dópin. ọ̀rẹ́ mi ṣórí nǹkan tí mo ní kò ṣe yìí honestly kéèyàn tà ti bí lọ sí India kó lọ ṣoògùn fẹ́ kò tó o mi rí bọ́kùnrin yẹn ṣe lè lóun ya wèrè tó tó bá ṣe nǹkan tí mo sọ fún ẹ yìí kò ní sí wàhálà kankan nù lẹ́yìn mọ́ fi dán mi wò tó bá try tó bá work kọ́ mi lọ́rẹ̀ẹ́. <laughs> wo má jẹ́ kí n tún ẹ̀ ṣòtírẹ́lẹ̀ kò lè work ọ̀rẹ́ èmi gan fúnra mi mọ̀dí tí mo fi sọ wípé kò lè work ọmọ bí òtẹ́ kí n gbọ́ ni wọ́n agídí ìdílé wọn lọ́ọ́ ti jogún ẹ̀ so bó ti bá tún ní pé mo tiẹ̀ fẹ́ try láti ṣe anything tí ò bá fọ́ mi lórí díẹ̀ ló máa kù. dán wò ná tí ò bá wá work à á fi ṣe plan a then a máa wá mọ kí ni next thing láti ṣe but mo nígbàgbọ́ pé ó máa work àlójú kéèyàn ṣoògùn fẹ́ lọ rẹ̀ lọ́ọ́ try ẹ̀ ọ̀rẹ́ mi so bu nǹkan tá a máa ṣe nìyẹn o. jẹ́ kí n tètè wá máa tó kù jàì ṣé wàá ní jẹun. wọ́n ti máa gbọ́ ọmọ mi dé láti ọ̀fọ́ ni ó dákẹ́ lẹ́yìn ìfọ̀kùtẹ̀ ní drink. cewa block film ne tí ṣé mo tó lọ sí family house yín ṣé nǹkan tí wọ́n fún ẹ ni pé kò fi kúnlẹ̀ fún mi àbí. rárá o mo sọ bẹ́ẹ̀ o olówó orí mi jù. káwọn kò sọ jíjẹ́ jọ máa ń gbọ́dọ̀ kúnlẹ̀ wèrè sí ọ̀dọ̀ mi o kí ni kí ni ìtumọ̀ yẹn ṣe fẹ́ máa threaten life mi ni mo fi òkè yẹn sílẹ̀ fún ẹ mo tún wá sísàlẹ̀ mi báyìí o tún fẹ́ máa disturb mi ẹ má disturb mi baby sọ ara ẹ gan. ọkọ mi ìwọ mi ò adéoyè jọ mo fi títún bí ọlọ́run bẹ́ẹ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ wo gbogbo nǹkan tó bá fẹ́ kí n máa ṣe nínú ilé láti èní lọ ni màá máa ṣe mò ní nǹkan tó máa bí ẹnu ọmọ kan máa assist ẹ ṣùgbọ́n máa rọrùn máa assist but tó bá lè ṣe nǹkan yẹn kọ́ fún mi. wàá fi ilé mi sílẹ̀ fún èyí ẹ̀ wàá kó jáde tó bá lọ síta yẹn kó lọ fi ọkọ mi kó wá check book side ṣó yẹ mo promise ẹ máa gbé ẹ padà lẹ́yìn ọdún kan serious simple thing tó bá ti lè ṣe ó pè mí. adéoyè mo fi ọ bá bẹ̀ ọjọ́ kan báyìí mo ò lè ṣe ká báyìí tí wàá náà dùn kan ìwọ ló fẹ́ kí n lọ ìjọ torí ló má jẹ́ kí n lọ lé wa gbogbo ayé ló mọ ìbò ti gbé mi níyàwó ṣó fẹ́ kí n lọ dálé mo ṣú lé wa. gbọ́ ọ̀kan tí mo ń sọ fún ẹ sórí gbogbo ọ̀ràn tó ń ṣe pọ̀ ẹ́ ṣe bí ọ̀dọ̀ mi lọ wá ń sìn òun sunlé ọ̀fẹ́ òun jẹunjẹ ọ̀fẹ́ sọ pé mi sọ̀rọ̀ ah, ah, gbogbo nǹkan ọ̀fẹ́ lòun ló ń ṣe náà òun gba ẹ̀sìn ọ̀fẹ́ òun tẹlifíṣàn ọ̀fẹ́ ṣé òun lè wo tẹlifíṣàn ọ̀fẹ́ lamẹ́ríkà fọmọ́fọmọ́ jà tanks ẹ sọ fún mi bó kọ́ ọ̀fẹ́ náà ṣe bẹ́ẹ̀ tí mo wá fúri ẹ̀ lọ síta ní èyí ẹ̀ kó padà wá bá mi serious mo promise màá bẹ̀. mo jẹ́ síbẹ̀ ọkùnrin mo jẹ́ síbẹ̀ mo fẹ́ lè dán ọmọ wa bẹ̀ mo fẹ́ lè dá wọn bẹ̀ mi ní ṣe mọ́ láyé mi mi ní ṣerú ẹ̀ mò ń jókòó mo má jẹ́ ṣe má jẹ́ ń dálé mò ń ṣe ń nǹkan tó máa ṣe ló máa ń dùn mí ni bí pé kó máa dọ́dọ̀ mi sí kó máa pretend kó máa fi wà pamọ́ tí mi bá sí ń bẹ̀ wà bẹ́ẹ̀ pẹpẹpẹpẹ káàkiri gbogbo àdúgbò but tó bá ti rí mi wàá ṣe wípé pé o kì í sọ̀rọ̀ ẹ́ o kì í sìn for instance ni bóyá o wà ń bì kan sìn mo wá ní o fẹ́ jókòó yẹn mo ní no mọ̀mí dàbí má jókòó síbẹ̀ yẹn wọn náà bá dúró o jókòó ah, sometimes ọkùnrin láìkì ìwọ náà fi system sọ ni. Ah, láì dá mi ló tẹ́pẹ́lẹ́ kí n jókòó ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe wò ó ọ̀tọ̀ rẹ ní fíìl tiẹ̀ wàá lè sọ fún mi ó lè confuse mi kí ní tòótọ́ jókòó padà. èyí túmọ̀ sí pé tí o bá ń pọ̀ jù fún mi mo lè fẹ́ yàwó mẹ́rin yẹ etí mi dẹ̀ pray mi sí ayé. ìyẹn number one. number two àpọ́nlé ọkọ kéèyàn ṣe àpọ́nlé ọkọ mọ àwọn ìyá wa gbọ́dọ̀ ìsìn wọ́n mọ àpọ́nlé ọkọ ṣe ìwọ ò mọ yẹn ṣe rárá rárá lẹ́yìn kò kí mi dáadáa ṣe mi dáadáa mi ní kò ṣe bí ara oko ṣe dáadáa pẹ̀lú mi. wàá máa wò the last time tá a lọ sí supermarket ṣé mo nǹkan tó ṣe èmi àti ẹ wà ní supermarket ara nǹkan orí ọ̀rẹ́ ẹ̀ kan ó bẹ̀rẹ̀ sí tu ẹjọ́ ó fi ọkọ ẹ̀ sílẹ̀ ó ń tu ẹjọ́ káàkiri mẹ́ẹ̀ tí mo fi jáde síta. <laughs> mo wá jáde sọ̀tàn wọ́n sọ pé baby come help me èmi àwa délé tán tàbá délé tán wà máa pretend pé o kì í sọ̀rọ̀ so kò yẹ kó rí bẹ́ẹ̀ gbọ́ àwọn kan yẹn ni mi fẹ́ pẹ̀lú ẹ̀ fi ìwà ẹ̀ hàn mí kí n lè bá ẹ mọ̀ ẹ́ tóbi bá bẹ̀rẹ̀ sí ní pretend fọkùnrin n ò ní last kò sí mo ti fẹ́ ṣe n ò ní last ẹ̀ mú kan yẹn mo fẹ́ kó o change baby ṣé o ti gbọ́. ìrọ́kọ mi gbogbo ọ̀gá tó bá fẹ́ látẹ̀yìn lọ́nà máa bẹ̀ fẹ́ èyí tí ò bá ti fẹ́ báyìí mo ti lọ wé èkó ni. ṣùgbọ́n tẹ́lẹ̀ ẹ̀rọ máa wà bí wọ́n gbọ́ ó jẹ́ mi gan. ó ti wà lóúnjẹ exam yẹn Exam dùn because I'm very sure of what I read down. Well, gbogbo ìgbà ló máa ń sùọ. Nígbà tó dá mi lójú. Ẹ So báwo semester break you see, Gbolo ti fẹ́ lọ ṣe? Mo lọ lé lọ́dọ̀ ọkùnrin ọ̀dọ̀ ń kó ẹ̀ bá wò wá bí tí màá máa pẹ́ tó ní pick call o tún lè ráyè pè mí. wọ́n bí mi díẹ̀ because kémi gan tó rọrọ̀ yẹn mo ti wá alternative. alternative kí ló fẹ́ ṣe. màmá fi fóònù mọ́ mi ẹ̀ ní tàn pẹ́. wàá ṣe kí ni fóònù mọ́ mi ẹ̀ yìn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wàá fi pè mí. ẹ ṣeré tó yẹn ni. fóònù mi ẹ̀ ní tàn ó dà ó ní láti rí bá ṣe free tó mo wish kó jẹ́ mọ́ tí mi ló bí wọn. are you sure. very very sure. ẹ ṣé mo kọ́ mo fẹ́ sọ. mo ń gbọ́. àbí kí n máa tẹ̀lé ẹ lọ. <laughs> kò sí wàhálà jẹ́ kẹ́gbọ́n mi gba ẹ̀ mú. kí wàá ní. mo nà wẹ́ẹ́ tẹ̀sí ọ̀la. gbọ́n daniel wà látàrọ̀ báyìí. ṣé o kọ́ lọ́wọ́ kan ṣé àbọ̀ náà. àbórí orí tó jà kọ̀ mí. kí wàá ní tẹ́lẹ̀ orí tó jẹ́ kí n mọ̀ràn. daniel ṣe breakfast jàre tó kàn ń ṣe bíi. ẹ má bínú jàre. báwa ni mo ṣe wá dá wa dúró ń bí látẹ̀. ẹ jẹ́ má bínú jàre. kí ni ká má bínú. ṣọ́rí lecturer tó wá lọ mo wí mo ti submit ẹ̀hún thank god. Hmm, o kàn dá wa dúró ṣáàjà máa lọ. zai mo ní confidence pé máa dúró dè mí náà. confidence kí ni mo ṣáà ń bá girlfriend yẹn. bẹ́ẹ̀ ni ẹ nǹkan tó máa ń rí náà ni ẹlẹ́rìí ṣọṣọ. má dàgbà lọ. there? No. Yeah, báwo. Ta ni wọ́n sọ fún mi kó tó wá bí? Ẹ má bínú sàn. Kí n má bínú. Ṣé nǹkan tí mo bí ẹ ló ń dá mi lóyún? Ta ló sọ fún mi kó tó Are you insane? Are you stupid or something? Don't you think you should call me forced or right or something before you come into my house? Oh God, what bad you? You're badging on me. Now listen, àsìkò tí mo wà ń bá tẹ́lọ̀ kò ń ṣàsìkò ẹni. I'm married now. You can't just badge on me like that. Now come here. Baba against Sekode, get out right now. Honey, take it easy for crying out loud. She's your sister. She is my sister, and this is my house. Ó ṣe máa wálé mi láì sọ fún mi náà. What nonsense is that? Now you come here. Baba against Sekode, get out right now, this moment. Ah, no, no, no, no, no. Honey, honey, please, I beg you with the name of God. Èmi mo ti miss wọn tí mo invite wọn we kàn wá bá mi ṣeré náà. Jọ kọ́ mi tó. Ìwọ́dẹ̀ rò pé kò yẹ kó jẹ́ kí n mọ̀ pé o invite ẹ wá sílé. Má bínú ọkọ, mo mọ̀ pé mo wà at fault, má bínú. sí ni àjọ sọ̀rọ̀ kò pẹ́ o then pretend gbogbo ti sùn Lizzy. what is your problem now for God's sake let me sleep. Please. kí ló ń ṣe ogbélé tó ń ṣe fún sí tó bá yá iná lè máa ní ọkùnrin kan wò ta ọkùnrin kan ṣiṣẹ́ kò ṣe do you know how long you been turning me off turning me down woman mo san dáwọ́rí ẹ̀ ni o. ṣé ara ẹ o olùtí rẹ ni mo fẹ́ sùn ṣé tún láti wà mí ni. ó ti rẹ iṣẹ́ kí ló ń ṣe that I cannot touch my own wife. so èmi ni sọ o èmi ló ń kó ṣe mọ. rubbish ní ìranù òṣì àgbàyà lásán lásán wọ́n tún dọ́dọ̀ kékeré lórí ẹ̀. mo wà surprised? o so o mọ̀ ẹ́ burú tó yẹn. o olóòórùn náà ju tèjú lọ. ẹ̀ẹ́. green snake under the green grass ni. ṣòre imú níkà ni ò jẹ́ ká gbóhùn àṣebí ó dẹ̀ ń pọ́n woman ilé ó nice ó ṣe kíní kan. èèyàn gidi ni mo pé o àfìgbà tí mo délé tí mo lọ rí fíìmù wo tó bá rí bó ṣe mi ẹ̀gbọ́n bó ṣe mi wọ́n fìkìfìkì àyà mi já I was so scared mo rò pé ẹ̀gbọ́n ti kú ni. kí ló máa ṣe ń sìn báyìí nǹkan just fed up. nǹkan ẹyọ kan tí màá advice ẹ̀ kan ṣe ń pé kó o pe àwọn elders tó kún family since yóò sí popsi àti mọ̀ọ́sí nítorí pé kó má jẹ́ pé àǹtí yẹn ló máa pa ẹ̀gbọ́n ẹ̀ o àbí kí ló rò. ọ̀gá mo ṣègùn yẹn ìdá rẹ̀ kọ́tù sáyẹn náà mo máa thank you. ẹ kì í máa ṣe ẹ̀ka máa all right. all right. ṣògbà rẹ̀ ẹ̀jẹ̀ kò kí lóde. lórí ọ̀rọ̀ yìí ohun àtọkọ rẹ. ìyá lásà. gbẹ̀mí oh. a máa sọ fún yín pé ọ̀rọ̀ eyín èyí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni. ajísáfẹ́ ọ ṣàlàyé jítóráyọ̀ wò. olórí ẹbí hmm? hmm. Lísì àtìyá rẹ̀ wọ́n ti kó yín ká bá bẹ́ẹ̀ eh. ẹni títí náà tó ń bọ̀ nù nígbà tó lọ ilé wọn lọ́hùn ẹ̀ka wò débẹ̀ ìdí èyí ni kẹ́ ẹ wá tètè ní ìsìn kẹ́ ẹ mójútó nàgbé abayín. Eh, àjìṣàfẹ́ ah, àjìṣàfẹ́ bí ọba tiẹ̀ yé ìyá aláṣà ṣé bọ́ yẹ kó yé wọ eh, ẹ wo ọ̀rọ̀ alákọ̀wé òrí bá wa ṣe fẹ́ mú un ṣe rí àwọn alákọ̀wé ìyàwó wọn jókòó wáyé ìlọ́kọ́ ọmọ àlọ́ta ìyàwó jókòó lọ́kọ́ ọmọ kan mi bíi tí mo gbé ní Kánò nígbà mo fi wà ní Kánò ní gidi gan ṣé tí mò ń sọ yé yín ọkọ ìyàwó dùn báyìí gbogbo àwọn ọmọ tí bá ń lọ sùkúù ọkọ ni ó wẹ̀ wọ́n kí wàá lè ń pọ́n kò lóyún rẹ̀ kán ẹ̀fín alẹ́ bá náà. ikú àmùdá ọmọ ṣe o kòkòrò jẹ agbádùn òbí tó gbò tó bá jẹ pàmùdá ń bẹ láyé ni ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ bí mo bá ti fún jàmbá ìlú náà ti bọ ṣòkòtò rẹ̀ àwa wìtá ìwì ọwọ́ àṣọ kàtàkàtà. ìyá aláṣà ẹni sùúrù àmùdá tó kú sẹ́ẹ̀ lọ ìránṣẹ́ sí ọmọ àṣẹ bá lé. àmùdá tó ti kú mọ̀ ni. ìwọ ni ọlọ́rẹ̀ pè é. bọ́ba ti wu kálukú ni ó ṣe tiẹ̀ ṣe tí mò ń sọ yé yín bí kálukú ọba bá ti wu kálukú ni ọmọ ṣe tiẹ̀ ṣe tí mò ń sọ yé bẹ́ẹ̀ mi ò ṣe ṣe bá lè tèmi nu àní ẹ má dá sáàrin wọn àní ọkọ àti ìyàwó kòkò ẹ má dá sí alákọ̀wé ni. ìyá aláṣà ẹ má oh. wùlì já ẹ má jà dènà pẹ̀lú kí bàbá ó tẹ̀lé wa ká máa lọ ní ìsìn ètò kùnú kó wa lọ rè yanjú rẹ ká lọ ilé wọn ká lọ rè yanjú rẹ. ìyá aláṣà ẹwì dáa tẹ́ẹ̀bà sọ́dọ̀ lani látàárọ̀ tí mo ti wà sọ́ọ̀bù mi pa sísì oorun lẹ bá mi lórí ẹ̀ ẹ̀ tó à ń kẹjọ bá mi láàárọ̀ kùtùkùtù ah. mi ọ̀rá yè báyìí o ìlà gidi o tọ́ba di lọ́la mo lè lọ ṣùgbọ́n lónìí yìí ẹ yọ̀ǹda mi. ṣé ká wá fi ọ̀la ẹ fi ọ̀la. nígbà tí wọ́n dé àyín lọ́la tó tún ní ọ̀sán yìí. àwọn kò nílò kẹ wulẹ̀ wá ìyún ò ní ìjùmọ̀ bí wọ́n wà á bá yín. sọmọ pé lórí ẹbí la pè ọ́. àbí omi náà yọra mi kó n bẹ. yes kẹlẹbi o kẹtì ẹ ọmọ yẹn mo gbádùn ṣẹgun ọmọ yẹn náà wà lóta lẹ́nu but ọmọ yẹn mi tajọ wà ní club yẹn ọmọbìnrin tí mi tó kàn ra jókòó sẹ́gbẹ́ kan tó lẹ̀ ọmọkùnrin tó kò ṣe fún bíkẹ́ mo fẹ́ kó bá mi ṣiṣọ́ ikọ̀ wọlé fún ọmọ bá wà òkè ọmọ tó wà pa ẹ ọkọ nínú club rẹ ọmọ wo ẹyin fojú ẹ yàgbé tí kò lè pàṣẹ ọmọ rẹ mo rí sísù kan tó wọ pink báyìí tó ní content minutes ní orí tó kọ máa ń make sense flaky nìyẹn mi ò kọ ẹ̀gbọ́n flaky nìyẹn lake bọ́ọ̀dà ìdúlẹ̀ ẹ̀rọ oníjà mọ̀rọ̀ gbogbo àwọn polúṣù bàbá ìyẹn náà so but àwọn condition rẹ̀ gbọ́ kí ni aláwí yẹn yìí máa gara sí ẹ̀yìn dẹ̀ sàgbé òṣì máa ṣe fún mi. Ayọ̀yọ̀ tùrìbá lọ́kẹ́lẹ́. kairiyo Ishiba kayozo Oare jo sano Bebe idiyo Ola kisubo Oya soto dobo thousand naira. Okay. Uh, uh, uh, um, sorry, excuse me. Why? Sorry. mi ò intend àti ṣe wọn kan mo kàn fẹ́ kí a spend time together tó dẹ̀ mo ṣe ní kó wọlé wa. má ṣe báyẹn bí mo ṣe rí ẹ mo ti mo ti ní interest ara mi ti wà ọ̀hún. owó tó béèrè lọ́wọ́ mi mo ti fún ẹ yẹn mi ò fẹ́ ṣe wọn kan. mo máa ṣe kankan please. are you married. but ìgbà tó mọ̀ pé o ti marry kí ló wá ṣe níbí báyìí and kí ló jẹ́ kí n wọlé pẹ̀lú ẹ̀ fún un ti mo ti wà on. we're trying to understand. stop. are you okay? ó mọ̀ pé o lè ṣe nǹkan kan kí ló wá sòtẹ́ fún. níbi tí àwọn alákùúláàgì wà tí wọ́n fẹ́ tí wọ́n á nà mí lákùúlà yẹn ah, tára tèmi gan gbọ̀n ìwọ tí mo bá mọ̀ pé irú èèyàn báyìí mi ní tẹ̀lé ẹ̀ wọlé rárá láti oh god èmi gan fuck up oh èmi flaky rubbish irú ẹ̀ irú ẹ̀ ni wọ́n sọ ọwọ́ adébíyà ń sọ fún mi pé you are married ẹ pẹ̀lẹ́ nígbà tí o mọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló wá ṣe níbí báyìí. mi kò fẹ́ wá síbí báyìí lásán olùjẹ́ kí n gbà kó kó kó kó kó kó ta ni ẹ. èmi ni flaky. Ah, flaky. ọ̀rẹ́ mi mo ti. lọ kí ni gbogbo rọ́bìṣì. dùnà kí ló ń ṣe ẹ́ sìn. ó sọ fún mi pé ọ̀rẹ́ ò lè ṣe náà mo bá ṣeré mo ṣeré fún un still yet kò dá mi lóhùn owó ten thousand naira tó fún mi ni kí ni mo fẹ́ fi ṣe mi ní ìdíyẹ. mi ò understand ẹ. understand kí ni mo ní kò ṣe anything. <sighs> ẹ máa gbọ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ kí n ṣe pé kò lè ṣe é ó níyàwó ó bímọ sílé ṣùgbọ́n ó láwọn problem kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìdí nìyẹn tí mo fi gbé wá síbí báyìí nǹkan tí mo expect from you ni pé kò bá mi cancel ẹ ẹ kò múnú ẹ dùn gbogbo ṣe ń ronú yẹn tó ń sọ pé mo ò lè ṣe yẹn wọ́n á máa fà máa ra wọn àgbẹ̀ kínní jó ara ẹ máa ṣe kìsìkìsì abá ìṣeré pẹ̀tọ́ refuse láti ṣe wá dẹ́ǹsì okó òwúrẹ̀ lọ́wọ́. kì í cancel ẹ ṣé mo jẹ́ cancel ọ ni láti máa cancel ẹ mi ì lè cancel ẹ nǹkan tí mo lè ní kó ṣe kí ni o ó fi sí i kó dẹ̀ gbòmí jìgìjìgì ṣùgbọ́n kò ṣe gbogbo wọn yẹn ara mi dẹ̀ ti wà lọ́nà flaky mm-hmm. má bínú ṣòro tó wà lọ́wọ́ yìí géènì ni o for today géènì ẹ̀ ni padà sí club wá sí ìtòlọ́ lomi. Mm-hmm. kí n bọ́ sí club padà màá ṣì rí yan mi. ṣé ti gbọ́ ọjọ́ tí lọ́rọ̀ mo ń bọ̀ ṣọ́mọ èmi pẹ̀lú owó èmi pẹ̀lú bẹ́kẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀. bóyá kí n bọ́ sórí bẹ́ẹ̀. ọ̀ọ́ mi ti dùn mi ti mi ṣe tú ṣọ́ ọlọ́run lọ ṣùgbọ́n ẹ̀ ẹ̀ lítà ẹ̀ lítà. fẹ́ bá a káyí pé bí nǹkan bá ya wèrè tí kò mọ kankan ṣe kí nìyẹn. ìjọba gbórí yóò bẹ́ẹ̀ fọ́ra ẹ̀. àmì láì girama tó ń ṣe ọ̀kan ẹ̀ tọ̀rẹ́ ọ̀kan ẹ̀ tèmi lọ́kà wọ̀ ah, ọ̀rẹ́ ẹ̀ máa wò kí n tẹ ẹ̀ pẹ̀lú tèmi. a ah. ah. ọ̀dájú abiyamọ ni ọ́ àti ríran rí àti ríran rí gbangbangba à ń sunkún ò ń tọ́ mi lójú bí ebolo tí bá gbà ọ ní ojú ojú rẹ ó sì yọ ọ lẹ́nu. lọ́dẹ jọ. a olóògùn ni ọ́ o ti lórí ọmọ wa. mi jẹ kankan fún un mo nífẹ̀ẹ́ ọkọ mi dájú. o lè ṣìkúrò àrí òní ló kú òun lè bẹ́ẹ̀ mọ sọ. olórí ẹbí hmm? ọlọ́jọ́ dáa fún ojú ti tì ọ́ kòlòbó ti wò ó hmm, hmm. níbi tó kọ́rí ọmọ mi sí ah, ah. ìwọ àtìyá rẹ ẹ lọ rè sí ilé ọ lọ rè sí ilé bọ́ọ̀ bá fẹ́ wàhálà sọrí bí wàá ti wù ọ. n bọ̀ náà ìyá aláṣà wọ́n tiẹ̀ tún ní mọ́mì lè yẹn ká ń pè ọ́. sẹ́ni kò ṣe bẹ́ẹ̀ o pé mi ni mọ́mì. o ti di mọ́mì inú lé ní wọ́ ìwọ jáńjára ló ti mọ́mì ìyẹn má gbé di mọ́mì o ọ̀dà ó tún mí lẹ́ẹ̀kan sí. olórí ẹbí ọlọ́jọ́ dáa fún yín. àmín àmín. àní ẹni lúlù ni. ó ti sọ́ di bàrà. mo lo tira bílálà. èmi ọmọ o. káì káì káì máa bí kí ló ẹ mọ̀ wẹ̀ tán. èmi náà ṣe é gọ́ tí ọdún fa ẹ mọ̀ tiẹ̀ ná <laughs> sórí bíi ti wọ yìí ọwọ́ àwọnú ilé lọ ẹrù rẹ tó kéré àti tó wúwo ọlọrin kò mọ ta. kúnlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn aláṣẹ gbọ́ kó tó di pé ọkẹ́ wù nù rẹ̀ a sì lérò kan lọ́dọ̀ rẹ̀ ọmọ tí wàá lẹ́ni ìtàn máa bọ̀ bọ̀ ẹni ìtàn. ọ̀dà ti lò ó. ọlọ ọmọ àbíké gbà ọ ní ojú. ọmọ lẹ mi jẹ. ọmọ gbẹ yẹn ọmọ gbẹ yẹn ọgbọmọdé àní mi. yínká mi ti ní ẹ ṣe báyìí ọwà ní ọwà dàbà ẹ wo òní ni ó ti ká kúrò lójú rẹ nù ọlọ́run ti yọ kúrò nù ṣáàgbó nù ẹ o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbọ̀ lélẹ̀ ìrọ̀lẹ́ ti kúrò nù rẹ. èyí ọ̀tí ẹ lọ. ẹ wọ nkú gbọgbọ ò sí lójú mi o èmi mo fẹ́ ìyàwó mi ó dẹ̀ wọ́n mi mo fẹ́ ṣe fẹ́ dalé mi ròyìn kí ni gbogbo ilé ìtẹ̀ ń ṣe ìnà ẹni tán come to your mom. Come here, my friend. Come with your oh, mom. Come here. Come Bàbá come. ẹbí. Ẹ bọ́ Yínká, wọ́n ti dorí rẹ̀ lóòótọ́. Wọ́n dorí ẹ̀. Ẹ ṣe ìdí pàtán. Bọ́ọ̀lù ọjà àgbáyé ọ̀sùn. Bọ́ọ̀dé ilé a máa ṣẹ́gi. Ẹ wò ìyàwó mi ni ìyàwó mi. Èmi mo dẹ̀ ní family mi, mo dẹ̀ love wọn. Ṣé rí I love my wife, mi like the way they tẹ̀ ṣe. Uncle, let me tell you. Àbúrò bàbá mi ni òní kọ́ni bàbá mi. Ọlárin pẹ̀kún bàbá rẹ̀ gbọ̀gbọ̀gbọ̀ ọ̀nà mi. Yínká. Mami. Àjọ rẹ̀ náà. Èmi ni èmi kò mí Jésù lójú ìyàwó. Ìyẹn ọmọ àlè ni ọ́ ẹ̀yìn kékeré. Ẹ ti ń bínú bá òun. Mo ti ń bínú. Ìyẹn ni tí ó sì parí ìdè ìbínú. Inú ti ń bí mi báyìí. Ìyẹn má bínú. Èyí ló béèrè ọ̀rọ̀. Ìyẹn má bínú. Ọlárin pẹ̀kún bàbá rẹ̀ gan-an. Ó ní bá àti Jésù ọ̀ ṣé wọn náà kúnra náà mọ́ ni wọ́n ti sọ náà pé ìyàwó rẹ̀ àti ìyá ìyàwó rẹ̀ ti kórè rẹ̀ bọ̀ ṣàbò ṣọwọ́ ayọ̀ ọmọ ọbọ lórí ẹbí ọwọ́ ìṣọ̀rọ̀ ṣo lórí ẹbí. ìyá aláṣà kó wò mí eré mi ò ní dé àyè mọ́. àtòdé àyè. àní ní ẹ ẹ fẹ́ràn tọ́ o. omi èké ní í ṣe. ẹni tá a ní lélẹ̀. omi èké ní í ṣe. àtòdé àyè. ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹnu ọ̀nà èmi lè yí mi. àtòdé bí. èmi ló dojú tì lójú ìyàwó rẹ̀. nǹkan àṣewọ ọlọ́ọ̀rẹ́ ná wọ́n wí náà wọ́n wí náà wọn kà sóòótọ́ sọ́tọ́ báyìí wọ́n ní yáyà pẹ́pẹ́ sí lórí rẹ̀ máa ń lò sí ọ̀wá àgbẹ̀ sí. ó jọ mí lójú o ó sì yà mí lẹ́nu pàápàá ẹkún dídì ni wọ́n lè wà ń sun ní àbí ah, ah, eh, eh, akíndìdìrín ni ọ́ o ràgẹ̀paná ni ọ́ àwòdàjì ni ọ́ pàápàá ah, àwọn ẹbí ọkọ tiẹ̀ wá bá ọ nínú ilé o ò lè mú kan nínú wọn kó o gé imú ẹ̀ jẹ kó o gé imú ẹ̀ kó bọ́ sí ọ lẹ́nu kó o ti bẹ̀ dá láàbò ara ọwọ́ agbáyàn wá ń sun ẹkún fèmí tàbí kó o tún sọ mọ́kànlá nu wọn kó o sọ di wèrè ṣé ta ló fẹ́ fi tiẹ̀ jọ náà ah, ah, ta ló fẹ́ fi tiẹ̀ jọ ìwọ níbi tẹ́mi ti gàrí tí koríko obì ọ̀tẹ́ rí ba ni wọ́n wá bọ́ lé o ò lè ṣe nǹkan fún wọn o wá wá sílé tèmi o wá ń sunkún o sunkún bíi dédé rìn. mọ̀mí ẹ wo ó ti sún èmi ni ẹ wọ pé mi gan ẹ mọ wọn tẹ ní ìnáwó iṣẹ́ náà bẹ̀rẹ̀ sí ní ranjú mọ́ mi bá fi bí ojú àjẹ́ tó kàn ranjú tó bẹ̀rẹ̀ sí ní pariwo lèmi lórí mọ̀mí ẹ ní láti wá mẹ́jọ yẹn ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ dẹ̀dẹ̀rìn wọ́n pariwo ilé ẹ̀ lórí ìwọ òde kígbe olè lé wa lórí. mami mo gbìyànjú aláàjẹ ni wọn àjẹ tí máa gbégbá mi ò mọ gbé tí máa mi lè ṣe wọn ò ní jókòó sílé wọn ṣé náà máa ranjú wá disturb wa every time mi mọ problem wọn. àní dídìrín ni ọ́ ìwọ ò ṣe bà wọ́n jẹ́ kó o bà wọ́n jẹ́ kó o ṣe wọ́n yànnayànna káwọn èèyàn débẹ̀ kí wọ́n mọ̀ pé èé ṣe dídìrín ọmọ. ọwọ́ àǹsùn ẹ̀kún sẹ́kún lọ́rùú ẹ̀ kàn ni. wo mo ní kí sọ fún yín ni o èmi ò para lọ síbẹ̀ o mo ní kí sọ fún yín kó tó di pé màá lọ mi kúrò ni mi ò gbé mo bí ọ̀gán mo bí ọ̀dà tó bẹ́ẹ̀ kọ́ pọ̀ lọ ọbẹ̀ mọ́ ibẹ̀ ibi tá a gbé ibẹ̀ ní gbé ibi tá a ní kí tẹ̀tì ibi tá a ní kẹ́kù wà títí ewu orí gbúrúgbú Àríkẹ́. Ọkọ mi. Àríkẹ́. Ojú mi. Èmi ni mo ń bá ẹ sọ̀rọ̀. Ìbú ọ̀. Mo fẹ́ kọ́ ọgbọ́n kọ́ jára nù ni. Mo fẹ́ kó o ṣe ṣáṣáṣá ni. a bá ṣẹ̀rù bá kí wọn náà ṣẹ̀rù bá. N tí mo fẹ́ nù. Sórí ilé ọkọ rẹ̀ tó kò sẹ́ni tí ò lè okú mẹ́ mo fẹ́ kọ́ ọ fọkàn ìbalẹ̀ kọ́ mọ̀ pé ó níyàn lẹ́yìn kò sẹ́ni tí ò lè ọ́n bẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lẹ́mìí ẹ̀ ẹnìkan ìbá imú dúkànbó wọn èsì ìbá kẹ̀kẹ́ dùbàlùwẹ̀ ẹnìkan kẹ́ ìgbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tí gbalẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni sórí ilé ọkọ tó wà ibi tó gbò sínú gbogbo ọmọ náà rẹ pátá ibi tó bì sínú kò sí ẹnikẹ́ni tó lè ṣe ọ nídìí tàbí tó lè ṣẹ̀rù bà ọ́ tọ́wọ́ bá ti rántí mi jẹ́kọ́ kẹ́rin wọn máa balẹ̀ kẹ́rin wọn máa pa ọ́ kó o mọ̀ wípé mò ń bẹ lẹ́yìn rẹ̀ mo wà lẹ́yìn ẹ̀ bí ike ọ̀sẹ̀ tó lè ṣe ọ níbi tó wà. ṣùgbọ́n màmí. fọkàn ẹ balẹ̀ ọ̀yá rẹ́rìn sí mi. ṣé màmí náà jẹ́ kẹ́kẹ́ fún mi. àmín àmín àmín ẹ̀ ní wọ́ ọtí lágbára ọlọ́run. mọ́mí dami mọ́mí dami. yes sir. ó dára ọjọ́ sí lọ́nà àwọn. fact ìwọ jà. bàtà méjì ló kó wa ni. ẹ̀yin ìlú náà kó wa ni mo fẹ́ kó choose èyí tó bá fẹ́ wọ̀ ní méjèèjì black ẹ máa wà ókè wọn á fi ìgbà bí sirs báwo lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ rẹ yín sàtìyàwó ẹ̀. kò ṣe dúró wò ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ dúró wò ó liz fẹ́ pa ọ̀rẹ́ mi ni liz fẹ́ pa ọ̀rẹ́ mi ni ó máa wá pretend ó máa pretend tẹ̀ bá rí báyìí rò pé yẹn gidi ni ṣé ọmọ kan tó ń ṣe ṣá ó ń fi ẹ̀jẹ̀ dúdú sínú ó sì tu ìtọ́ funfun síta ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wo ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín ni dáàdì ẹ̀yìn kù ọ̀rẹ́ ti tèmi náà dẹ̀ ní lẹ́yìn ẹnìtì tẹ bá fẹ́ bá wọn yanjú mo fọlọ́run bàbá yìí ejò ẹ bá wọn ṣètò ẹ̀ torí kò ní dùn mọ́ mi inú kí lè wọ́n dàrú. mrs ọlọ́rẹ̀dẹ́ jẹ́ kí n sọ fáàtì fún ọ ṣé mọ̀ pé ọ̀rẹ́ tẹ̀jọ́ ń ṣe yẹn liz ó fi ti tiẹ̀ avert love mi àti ẹ̀ṣá tó pété bá dọ̀dọ̀ ọ̀pọ̀ ẹ̀ ọ̀tọ̀ ni bó ti máa ṣe àṣẹ ń parọ́ ni ló jẹ́ kí n máa bẹ́ ẹja gbọ́n ọjà tí mò ń bá ẹja ń gbà yẹn wo tuntun tó ti gbọ́n máa sọ fún ẹ. àjẹ ni ìyá liz àjẹ báyìí liz gan àjẹ ni. jọ́n tó yọ lóhùn ọmọkùnrin mo máa fọlọ́hùn ọba bẹ́ẹ̀. ó máa ń dùn mí tí mo kí n máa bá yàn ní kó máa mọ oróyìn tí mo jẹ́ n ò mọ̀ bí ni hmm. n ò tó bẹ́ẹ̀ hmm. mẹ́ta làwọn ò tó bẹ́ẹ̀ kí ni mo fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún mi. ṣe ẹgbẹ́jì kò dẹ̀ ní ìkọ̀kan o ẹni tó bá rí bó ṣe ń pariwo sí agbópo ní mẹ́tàlá ńlẹ̀ ni ṣáàjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní sọ ẹdọ́pọ̀ ọ̀sán gbogbo. ẹ ká padà má sọ ọdún ẹ mọ sọ ẹdọ́pọ̀ èmi màá ní ẹ tabala máa mú ní ọ̀la la máa mú. ẹgbẹ́jì. mo ah, ọ̀rẹ́ ẹgbẹ́jì kọ́ lélẹ́yìí ìsàlẹ̀ yọkọ̀ ń bá mi ìsàlẹ̀ ọkọ̀ ló pa lára mi wọ́n mọ̀ tó bẹ́ẹ̀. ètò fi dùn mí ni pé ká pè mí gẹ́gẹ́ lẹ́sìn bá fẹ́ kó bá gbà. àtẹ̀tẹ̀ wá wípé kò ṣe ní ìlú fẹ́ pè fẹ́. ẹ ẹ ẹ ẹ That's I love you. I love you, darling. Ṣé mo kàn tí wàá ṣe fún mi? Tí bá ti ń lọ́ọ̀sẹ̀, hmm. wàá fún mi ní one hour, wàá pè mí ṣùgbọ́n. Ní <laughs> traffic yẹn, ṣé ti gbọ́? mo ti gbọ́ tí wọn náà bá dẹ̀ wá ń lọ kó ojú ẹ̀ ní kejì but tó bá ti ń drive ah jẹ́ kí n ju jẹ́ kí n ju drive. inú mo mú mi ẹ̀ báyẹn o as in tó bá ti ń drive má díjú but má wẹ̀gbẹ̀ má wọ̀tù. ó jẹ́ ká ṣe báyìí kó lè bá wa òkè jẹ́ kí n máa díjú drive yẹn gan ìyẹn kó ń kọ́. mo ò ní ojú ẹ̀ jọ̀ọ́ ni. Oh, they're my All right, bye bye. Love you. mẹsàdí oyè mẹsàdí oyè ẹgbẹ ẹgbẹ ẹsẹ sọ̀rọ̀ náà ní kójú ìjòjú mímọ́. ọmọ wa jẹ́ kí wọ́n mọ̀ ṣé àmọ́ wọn ni mò ń sọ fún wọn pé mo mọ̀ wọ́n gbòòrò ṣùgbọ́n àwọn mọ̀ pé bàbá gbòòrò lè mí gan <laughs> wọ́n fẹ́ máa díbọ́. àánú ọ̀nkú gbádébọ̀ ni tí wọ́n wà ní London. bọ́ ọ̀nkú gbádébọ̀. ọ̀nkú gbádébọ̀. ọ̀dà ọ̀dà ọ̀dà mo ti gbọ́. Eh, olórí ẹbí ẹ má bínú èmi mo ránṣẹ́ pè yín mi jẹ́ pé yín torí kankan torí ọmọ yín yín ká ni mo ṣe pè yín izu yín ká àti Liz ìyàwó ẹ̀ ó ti débi tí ọrùn mi báyìí tó yẹ pé mi gbọ́dọ̀ wò níran mọ́ ẹ ẹ wo Lizzy fẹ́ pa Yínká lélẹ́yìn náà o Lizzy àti ìyá ẹ̀ wọ́n ti dó lérí Yínká lórí wọ́n ti kí orí ẹ̀ bọ̀bì kọ́ ṣé a gbọ́dọ̀ mọ owó ọ̀rọ̀ yìí ràn ni mo dẹ̀ wò pé kí tó take any step kọ́ yẹ kọ́kọ́ bù yín gbọ́. ní ṣáájú yìí ní ṣáájú yìí ní ṣáájú yìí ẹ dákun ẹ̀ mélòó mo pè tí ì bá ṣe pé mo mọ̀ wípé a ti jọ di nǹkan kan náà a ti di mọ̀lẹ́bí ọ̀rọ̀ yín ká tẹ́ ẹ pè mí sí àtìyàwó rẹ̀ mí sí àbíkí lẹ́ ń pè é ìmọ̀ bá jà ṣé bí ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ tiẹ̀ sí mbẹ́ awo ẹgbọ́ngbà náà ẹgbọ́rú àbùkù tó fi kàn mí tó mi jésù mi ó mi jésù mi mi jésù mi. olórí ẹbí hmm? ọkú ó ṣe kíni. omi ìdírẹ́sì mi. omi ìdírẹ́sì. kò di grace yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀hún n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ sọ tọrọ fún yín sẹ́ẹ̀rì àbúrò mi tẹ̀ ń wè gbogbo ọ̀rọ̀ ló ti sọ fún mi látòkè délẹ̀ mo wá ní àìsó sàlódò kí làbẹ̀ làbẹ̀ ọmọ mọ̀ kó jẹ́ ká fi ọ̀rọ̀ yìí tó yín létí ká tó mọ irú gbèsè tá a gbé mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ gbọ́rọ̀ ẹnu àbúrò mi. olórí ẹbí ṣe rí èmi náà gbọ́ nǹkan tí yín ká ṣe ń gbà yẹn mo dẹ̀ bá wílé tó pọ̀ jù pé wáyé tó lè ṣerú nǹkan báyìí tó ń disgrace bàbá ní sojú ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ ní òun gan understand ara wọn ibi tí mo ti mọ̀ pé wọ́n ti get ẹ̀ nìyẹn wọ́n ti get yín ká but mo wá pè kalẹ̀ báyìí pé yín ká ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ ṣé pé ṣé kìí ṣe pé ẹjọ́ mọ̀lẹ̀ onínú ó láwọn mọ̀lẹ̀ mo ní ṣé kì í ṣe pé bóyá ẹ o ní secret kan tẹ́ jọ nílà ara tó fẹ́ link ẹ out ó ní no mo ní ṣe court wedding lẹ ṣe ni ó ní àwọn òṣì yẹn. wọ́n rò pé ẹ̀ẹ́n kí ló wá ń kọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tí mo ti wá bá a sọ̀rọ̀ mo ti bá Yínká sọ̀rọ̀ mo jẹ́ kó yé yín pé lásìkò yìí báyìí a máa yọ kò sí ṣe a máa yọ gbogbo kan tí ń bẹ lára yẹn kúrò onáà rẹ ti accept mo yàn dẹ̀ lè dá gbégbèsè because mi ṣe family yìí lè kí n sọ fún ọkùnrin ọkùnrin wa ni kí n invite yín pé kí ẹ̀yin pẹ̀lú àwọn kan nínú family kájọ take step yẹn tí mo fi pè yín nìyẹn. ní sadi oyè ee ó rí i pé mo ti sọ náà lákọ̀ọ́kọ́ wípé ọ̀rẹ́ gidi ni ọ́ ọ̀rẹ́ tí dúró ti nígbà tó bá ṣòro àti wá di nǹkan kan náà so yìí lórí ọ̀rọ̀ Yínká àtìyàwó rẹ̀ ìtì mú ṣe ni pé wọ́n fàlẹ́ ọ lọ ìtumọ̀ ní o tí n bá lómi ń jóná oníkínkínrú ẹ̀ wá ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ alákọ̀wé ọ̀rọ̀ wọn oníyídayídà báyìí ni. olórí ẹbí èwo lálákọ̀wé ah, alákọ̀wé kí lọ tẹnu mọ́ èyí èmi tó ń wò yìí London ni mo gbé. ẹ gbọ́. London ni wọ́n gbé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni. ìlú èbó bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ má bínú o. ẹ dákun tó yọ lọ́wọ́. ṣé ẹ rí èmi àti ìyàwó mi nígbà tá a bẹ̀rẹ̀ tá a tiẹ̀ sí láàrin Yorùbá rárá kò rí báyìí. kódé mi àti ìyàwó mi joint account la ń lò. mo ní à ń gbé kí ni a wí. ṣé ẹ tí wọ́n pè joint account mm-hmm. wọn àti ìyàwó wọn àtàwọn wọn jọ ń fowó sínú báǹkì kan náà. kí lẹ́yìn àjọ pàwọ́ pọ̀ àti ìyàwó ah, irú kan tí gbà kan ah, ẹ lè dá sọ̀rọ̀ yìí ẹ má dà sí. kí ló tàbí ní òun lè dá sọ̀rọ̀. àwọn àtìyàwó wọn jọ ń pawó pọ̀. n tó dáa jù nìyẹn for instance èmi pẹ̀lú ìyàwó mi a jọ ń ṣe business ìyàwó mi ṣe tèmi ṣe tèmi a jọ ń fi owó sínú òṣùwọ̀n kan náà tí ọlọ́run má jẹ́ ká rí bí kò ṣe dára tí èmi bá kọ lọ àbí tóun bá lọ á free láti ṣe kiri láti wọnú báǹkì yẹn láti máa mú owó nínú nǹkan tó wà nbẹ ó sì nǹkan tó bad nínú ẹ̀ náà. ní Ṣadéoyè ẹ gbọ́ ọgbọ́n tẹ́ ẹ sọ ṣùgbọ́n kéèyàn jọ máa pawọ́pọ̀ àtìyàwó ararú rẹ̀ náà ni wàhálà tí yín ká kó sí. ìdí tí mo fi sọ pé ajá àwò yìí lọ́mọ ehoro òwò yìí lẹ́nu tó a pé ní London ni èmi mọ̀ ìgbésẹ̀ tá a lè gbé lórí kan tó bá ṣẹlẹ̀ báyìí ìdí nìyí tí mo fi ní ká fi tó lórí ẹbí wọn létí káwa jọ pawọ́pọ̀ káwọn ibi tá a bá gbé ọ̀rọ̀ yìí ká. olórí ẹbí ẹ jẹ́ kí n sọ fat kan fún yín àjẹ́ ni Liz àti yẹ́ ọmọ pàjẹ́ ni àwọ̀ ah, ah, yóò fún ọ ah, èèyàn tó yìnrán ni ọ àwọn èèyàn tí ìdọ̀ ọmọ nípa oríran gan kẹ́ni ṣá. ẹ jẹ́ kí n sọ fáàtì kan fún yín bí wọ́n ṣe wá wà ẹ́ mo ní láti dé pẹ̀lú wọn èmi tẹ́ ń wò yìí kọ̀ǹvà mọ̀mùsàlẹ̀ yọ ni mí ogun bẹ lọ́wọ́ mi. Hmm, kí ni <laughs> bí wọn bá ti wọ ẹyinjú rẹ yọ mọ̀ pé oògùn bẹ́ńbẹ́ lóòótọ́. ẹni tó bá rí mi tó kàn ń wò bóyá alákọ̀wé kan bóyá mò ń dì mò ń ṣe kankan serious mo ní oògùn ẹ mo ní oògùn gan ẹ fọkàn yín balẹ̀ ẹ má gbá front ẹ rí drama. ẹ fọkàn balẹ̀ kí kéde kí wọ́n fún yín. ìdí tèmi fi ní kẹ́ ẹ jọ papọ̀ nù ah, ẹ̀yin mú oògùn mi ò mú n fẹ́ mú nǹkan ah, ah. ẹ bá dódó mi ọ̀sán tí mo mú yọ kẹ́yà <laughs> Liz ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ o wá mú ọ̀rẹ́ mi o wá sọ dìgbẹ̀wò dání ìwọ pẹ̀lú mọ́mí ẹ ẹjọ́ kí orí ọ̀rẹ́ mi bọnu agolo ẹ àsìkò tí wàá tó fún yín báyìí àsìkò ti tó fún yín láti tú sílẹ̀ bí tẹ́ dorí ẹ̀ mọ́ kí ló dé ṣé ìyàwó níyàwó lè wọ́n níyàwó ni sọ fún mi ṣé èèyàn kì í níyàwó ló níyàwó ó wá ní ẹ tán máa pretend power tí bá débi báyìí wàá ṣe bí obìnrin gidi máa máa ṣàdúrà fún ẹ fún sì sọ pé irọ́ dẹ̀ ló ń pa á nígbà o á nígbà fún ẹ. Nkwadoye ẹ disappoint mi ṣá mi ò believe mi ò lè ever believe pé ẹ lè fi lẹ́yìn sílẹ̀ kẹ wá bá mi nínú ilé ọkọ mi kẹ wá máa bá mi sọ àwọn ọ̀rọ̀ rédèrèdè jágàjàgà kó máa jáde lẹ́nu yìí sí mi ẹ bá lọ tolé yín náà kẹ tó wá tolé mi. díẹ̀ kémi ò lọ tolé mi jẹ́ kí wọ́n sọ flat kan fún ẹ màá kọ́ tolé ọ̀rẹ́ mi kó tó di pé màá tolé mi tí mi bá tolé ọ̀rẹ́ mi mi èyí tí ilẹ̀ bí ọ̀dọ̀ mi ilé mi ò dàrú náà ilé mi ò dàrú ìwọ ló ń wọ ló ń tírẹ́tìnì ọ̀rẹ́ mi àní kò tú ọ̀rẹ́ mi sílẹ̀ àjẹ́ni wa ti mọ ọmọ ẹ àjẹ́ni. ọkọ adéoyè ṣé nǹkan tẹ fẹ́ sọ nìyẹn àsìkò ọ̀rọ̀ wa tó lẹ́nu àsìkò ọ̀rọ̀ títọ́ ẹ̀dẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu. fine èsì mo fẹ́ gangan nìyẹn mo fẹ́ kí àsìkò ọ̀rọ̀ tó ni torí mo ti bí ọ̀rẹ́ mi léèrè mo bí léèrè mo ní ṣé ẹjọ́ múlẹ̀ ni àbí kankan wà tí fi pamọ́ tẹ̀ fẹ́ ká mọ̀. kí wàá ló wí. ó ní ọ̀nà ò múlẹ̀ kí wàá ni ó wò kí ni iṣẹ́. o kò dé ìka so o fẹ́ set me up àbí ìwọ wá pé àwọn fámìlì ẹ̀ lébi lórí àbí mo bá sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ ti tó léde yìí. wo Lísì àsìkò ọ̀rọ̀ tó tó iná lọ wàá fi sọ ìwọ lọ lọ̀rọ̀ ó sì sọ ni. ọgbà àgbọn gbọ. ó yà sọ ọ̀rọ̀ ẹkọ jẹ kí n bọ. tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sọ. No, no, no, no, no, má gbé yẹn wá. Má sọ gbẹ̀gbẹ̀. Má gbé yẹn wá, má gbé yẹn má sun ẹkún rárá, sọ̀rọ̀ straight sọ̀rọ̀ sílẹ̀ ká mọ̀ pé ẹ̀sùn ti sọ̀rọ̀ má ẹ bá aṣọ ẹ̀kún ní ẹ̀gbẹ́ tì mí. ẹ̀kún àbòsí mi. ọkọ̀dé ṣèbí ló dé nígbà tí mo jáde. báàgì yìí lọ. Yínká Yínká okay. Yínká ó yá nà. Ẹ ìwọ kí ló kíjọ kíjọ sọ gbogbo rọ́bìṣẹ́ máa ṣe nílé mi òṣìṣẹ́ máa ṣe nílé mi tí mi bá ti sí nílé kí ẹ jọ olórí kúrẹ́ wá yé òkú yé tí òṣìṣẹ́ máa ṣe nílé mi lébílẹ̀ kẹ́ẹ́ bí ah! bá ah! ti. dadi àtìgbà yẹn mi ò ti gbọ́ pàtì gbọ́ pọ́ mi ò lóyún àtàrọ̀ dálẹ̀. <laughs> oh my god. dèrè ẹ̀wọ̀n ń pè mọ́mì mi lájẹ́ ọjọ́ tèmi àti ẹja tí mo gbà létí gan-an ẹ ní láti rí nǹkan tí mọ́mì mi ṣe fún mi. kò sì tẹ pèmí nírú pèjà bẹ́ẹ̀. ẹ ṣe ní kí n pè jàyà ah, ah, àríkẹ́ ah, tó ṣe yà mí lẹ́nu. mami kí ni mo ṣe. àríkẹ́ ìwé ò dáa gbóná ta ló gbóyà fún ọ tó ní tọ́bi ìṣòro náà. ta ní fọkẹ́ balẹ̀ ìwọ ọ̀kárù ẹ̀ máa ń lọ rí ni ìwọ ń gbá ọkọ ẹ létí àríkẹ́ ò gbá ọkọ ẹ létí ó kọjá àyè ẹ̀ o kọjá àyè kọjá àyè orun orí kẹ̀kẹ́ ni o kọjá àyè ẹ̀ à ń torí kí ni. màámi ẹ̀yin náà dẹ́ ń sọ̀rọ̀ báyìí èèyàn mú mi forí mi gbági bẹ́ẹ̀dì màámi ah màámi mi ò rò bẹ́ẹ̀ lè má bá mi sọ̀rọ̀ báyìí ẹ̀ ń jọ ẹ̀kẹ́jẹ́ kájọ pawọ́ pọ̀ ká bá wí. ẹ ẹ ní esa pọ̀ dàbí tiẹ̀ ni inú mi ò bu ìfún mi ò dàbí tiẹ̀ ìwọ ò mọ̀ wípé obìnrin tí bá ń ṣíwọ́ gbá ọkọ ẹ̀ létí ègún burúkú ló fà sórí ara àtúrí ọmọ tó bá bí ó mọ ni àyè gbọ́dọ̀ pọ́n ọkọ ẹ̀ lé ó gbá ọ ó gbá ọ létí tàbí ó tì ọ ó forí ẹ̀ lù gánà èyí ò sọ pé kí wọn náà gbà padà tó bá ti rí pọ́fẹ́sì kan tí ó ní ọ la fọ ọ ṣàjáde fún rẹ bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kọ́ máa bẹ̀rẹ̀ ọmọ sí mi ṣùgbọ́n kọ́kọ́ rẹ wá sí ká fọ́ kí wọn náà jẹ́ kí lóòótọ́ sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ wọn ò gbọdọ̀ tún sanwó aṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ láyé nǹkan burúkú ni tó bá tún dẹrú ẹ̀wò mo nítorí ẹ̀kọ́ ọlọ́mọ pátápátá bẹ́ẹ̀ ni gba ọkọ ẹ létí. mọ́mí mm, mm, mm. má bínú ẹ má bínú ṣùgbọ́n màmí ṣé kò ṣe pé ẹ bá sọ̀rọ̀. bá sọ̀rọ̀ kékeré. kínú ẹ bá máa lọ máa dúpẹ́ ẹ sọ́kọ tòun. àìrọ̀ èmi ò jẹ́ sọ́rú ẹ̀ lójú ẹ̀ ìwọ náà ni mo lè sọ fún un pé n tó ṣe ọ̀dà ń ṣerú ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá ti rí wípé ọwọ́ tọkọ ẹ fẹ́ fi mú ọ fẹ́ lé ọ̀sà jáde nígbà inú ẹ̀ bá rọ̀ ó wọlé padà wọ́n bá dẹ́rú ẹ̀ wò mí o ti gbọ́. ìdórí ah, omi ò support mi. ń gbọ́ Yínká ó ṣinú bíi àìbínú báyìí ó ti gbàgbé ni alukurani ìwé mímọ́ ó tako kí ọkọ máa nà ẹ̀ ohun èlò ẹlẹgẹ́ ni ẹ́ báyìí wò ó ṣe tó bí ọdún tó etí aṣọ lásán lòfin ọlọ́run ní káfíń náà obìnrin ó ní ta sepá wa nà irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí kọ́dá kọ́dá o wọ́n dàrú ẹ̀ làṣàwò mọ́. àbísì bọ́ba ìwà níbẹ̀ náà bọ̀mọ́ ló ń jẹ etí nǹkan orí bàbá rí òpè. àbí o ti mú mi gà. ẹyẹ ẹ máa gbọ́ bàbá ẹ máa gbọ́ màmá ṣé orí gbogbo yẹn kékeré ni iye òní kò wá sọ ọkọ ẹ dìgbẹ̀wò dání nàá ẹ nítorí eléyìí ọlọ́run lè sọ ọmọ kò ní kó wá sọ ọkọ ẹ dìgbẹ̀wò dání kó sọ ọkọ ẹ di kọ́mí lójú wa. ọkọ ẹ dé ẹ mọ yín ká ẹ mọ yín ká rárá ṣebí látàrọ̀ tẹ̀ ti sọ pé kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kò lè sọ nǹkan kan torí pé irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. dúró dúró àwọn nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi ṣé o mọ̀ yìí pé a mọ̀ ọ̀rẹ́dì pé o mú un kò yẹ bóyá àwọn nǹkan tó ń lò fún tí kì í fi lè sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kó dọ́gbọ́n fi àwọn kan kankan kó tú sílẹ̀ kó fi lè máa sọ̀rọ̀ kó tiẹ̀ ráàyè la ẹnu kó sọ̀rọ̀. pẹ̀lú èmi àti mọ́mì mi Adéyínká bọ́bí kọ̀kọ́ ẹ mọ yínká ni ṣé mo ní kó sọ̀rọ̀ látẹ̀kọ̀ kò lè sọ ẹni tì àṣírí yẹn jọ wà láàrin wa ni yínká oore ni mo dẹ̀ ṣe fún ẹ o ó tẹ̀ yóò kóró ìfàyàkàyà tó wà láàrin mi àti ẹ. It's all that's enough. It's all right. Yínká ẹjọ́ Yínká sọ̀rọ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù Yínká gbọ́. Abangana ẹ yàrá sà. Ṣeré ọlọ́run nìkan lọ́lọ́run hmm. nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti please kò ń ṣe nǹkan tí mo mọ̀ mọ́ ṣe ṣùgbọ́n bí dókítà ṣe ṣàlàyé fún Liz pé nǹkan tó ṣẹlẹ̀ kò túmọ̀ sí pé kò ní lóyún àbí kò ní bímọ mọ́ ẹ̀yìn etí èlò ń bọ́ sí ó dẹ̀ fi ń hùwà sí mi òtítọ́ ni pé. Pe àṣírí kan wà láàrin mi àti Liz ara mi àti Liz ò múlẹ̀ kì í ṣe múlẹ̀ kọ́mẹ̀sán. Liz kan ló bí ọmọ mi ẹni tán irọ́ ni o nígbà kan iṣẹ́ gbé mi lọ sílùú Ògbómọ̀ṣọ́. àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga kan lóògùn wọn ṣe wá tí wọ́n máa ń ṣeré wá sọ́dọ̀ mi. why are you crying? ló did jọ́nà ó What are you going to ṣe. babe babe I have an idea Shuri, oh, but you have to know wà ní oyún yìí títí tí wàá fi sọ um, wàá farapamọ́ síbi òní lọ́ọ́lẹ̀ tán bá pè ẹ́ tàbí tí wọn náà bá you just tell them you're you're fine oh need nkankan no you're okay and um, you moving with me màmá dẹ̀ gba me to mama tọ́jú ẹ̀ fún kò dẹ̀ sí nǹkan tó stop ẹ̀ láti máa gbóyún lọ gba lecture what about that. young guy you need there na mo expect kó one side mi. ọ̀la má jẹ́ kí n tẹ̀ ọkọ̀ ẹ̀ tí mò ń sọ fún ẹ gbà yẹn ọ̀sẹ̀ gba ilé tuntun fún báyìí wo ibẹ̀ la ti ń bọ̀. wọn kò ní mí ní màá ká. kí ló ṣe tó ti fi ṣe ní pangolo ẹ̀. ṣẹlẹ̀ náà mo kàn láì máa fi cruise campus ọmọ àti wẹ́dà bá ti kú báyìí. o ah, ò lè change ó jẹ́ tàṣírí èkó jẹ́ kọ́lọ́ ń bẹ bò kó kọ́ máa no baby má máa sọ̀rọ̀ this one is nothing mo lè ra rọ́ṣọ̀ ẹ̀ fún ẹ kí ló ń ṣe ẹ́ farabalẹ̀ fún mi màá o ọlá ṣẹfihàn lẹ nífẹ̀ẹ́ mi wà á máa lọ ṣe gan. ọlá let's go. ọmọ eh, eh, let's go ọlá. Hmm. mo fẹ́ kọ́ fi tẹ́pù wọn fún ẹ ní. <laughs> Yes, sir. Okay. You know wa náà ló ti wáyé ìyàwó mi. Ah. <laughs> ẹsẹ̀ yíyá sílẹ̀ gan-an sísìn. ìyàwó mi ni màá bá iṣẹ́ directly so àwọn nǹkan to bá ń fẹ́ a máa láti bá a ṣe uh, ibi tí a dẹ̀ fi ọ̀rọ̀ sálárì ẹ̀sìn kábẹ̀rẹ̀ ń bẹ̀ fún náà. Ó kàwé. Yeah, she speaks good English. Right. So, and you are there, we shop, but my get along. Mm-hmm láti kájọ pẹ̀lú apartment ẹ̀yin méjèèjì bóyá máa ní get together láti ṣe àwọn nǹkan tó wà bá fi hàn. definitely. I love you baby. I love you too darling. Yeah, listen. Okay. All right, sir. Bye. Only nice day. So that was sir. Sure. Okay. Yeah. Okay. ṣe báyìí fún mi ìka kí ni mo ṣe fún ẹ tó fi dìísà gbogbo nǹkan tó ń ṣe yìí ìwọ náà wo bó ṣe jáde láti àárọ̀ ó kò sọ fún kò fẹ́ sáré ra nǹkan nílé kejì bẹ́ẹ̀ láti àárọ̀ pẹ̀lú bedroom slippers ìka wáyé tó fi dojú sí mi wáyé. you shut up my friend shut up. are you saying now oh, that i'm irresponsible is that what you saying. mo ti ìka kí ni oh, ṣe fún mi. ó ẹni ni weekend for God's sake ọkùnrin wọn gangan ló máa responsible tó máa máa dúró lé o látàárọ̀ o dalẹ́ o because of what ọtí nòyún rí ni abeg jọ. Otika, what's the condition tí mo wà náà? Ṣo fẹ́ pa mí ni? Máa foyún máa foyún ẹ̀ táì mi o, mo ti ń ṣe ayé mi kí n tó mú ẹ o ah tí ẹ mọ gan bóyá mi gan gan mo tẹ ṣe kí ni. what. water. kí kálẹ̀ nu ẹ. No, trust me more. Uh, shut up, my friend. Shut up. Find me something to eat, yeah. Kàbọ̀ sórí kan, tó bá fẹ́ jẹun kó pe kírísì pẹ̀lú jẹ. Orí ẹ̀ yìí. Ṣé mi bọ́ sí kíchìn? Ó máa gangan o. Gémi kẹ̀tún pe Lizzy, ó yá wèrè. Now I'm giving you very few minutes to fix something for me. If not, you will see mo bẹ̀ sọ̀rọ̀ ó lọ. oh my god. dídá kí ni mo ṣe fún ẹ. did you just slap me now. dídá dídá. you slap me. ìjọba iná. tó bá bí ẹja ẹ tó ẹ bó wà bá ẹ. my father. your father. Your father who is in one place rotting away that I don't know that I'm spending my hard-earned money on you to make you look good. Ló bá bí ẹ dáadáa. Touch me again! Oh, you can't go there! Are you crazy? Inside! Ah! You didn't get me! How can you touch me like that? Ah! Auntie! Auntie, endure! Auntie, endure for one! Auntie! Hello! ah, yeah, yeah, yeah, yeah! Auntie, endure! Auntie, endure today! Auntie, love you! Auntie! You left! Auntie! <laughs> Open this, I won't write it by All right, sir. Okay, sir. Yes, sir. Okay, sir. Okay, sir. Yes, sir. All right. Okay, sir. Auntie, mo pè wọ́n. Mo ti pè wọ́n, wọ́n ní káwọn ti fẹ́ débi báyìí. Mo ṣẹ̀rẹ̀ fún lóúnjẹ tán ló ti sùn, fún mi sí ti gbé sínú bẹ́ẹ̀ náà. Listen. Listen. Listen. Honey, what is it here? Oh, in that Again, ṣe bí ọ̀nà ló sọ fún dókítà kò ti wà òkè. Lọ sí, òun ló ti pé wíìkì ni ó yẹ oh okay, let us go back to the hospital. Bàbá mi yóò kọ́. Wọ́n rẹ̀ láti mú. Wọ́n rẹ̀ má ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí má ṣọ̀rọ̀. No, no, no, no, no, no. Honey, no. Uncle, kí ló ṣe wọ́? Please. Sir. Mo máa ti jẹ gbèsè ní. Kí ló ṣe wọ́ sà? Ìyàwó mi ti kú o. <laughs> Nífẹ̀mí, Nífẹ̀mí, please. Nífẹ̀mí. <laughs> nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ oh, àǹtí. ah ah, ah! <laughs> nífẹ̀ẹ́ mi please. Thank <laughs> you. èmi àti Nífẹ̀mí ò wà legally married àwọn ẹbí ẹ̀gbọ́n ò mọ̀ mí rí Nífẹ̀mí is just somebody she's just somebody I fell in love with ó dẹ̀ lóyún fún mi àwájọ agree pé títí tó fi máa bímọ kó máa yọjú sí ilé wọn ò mọ̀ mí lé wọn o. Bíjú ò ti rí pé mò ń lọ sẹ́wọ̀n báyìí olùṣègùn lọ sẹ́wọ̀n èyí lọ sẹ́wọ̀n làgbàrọ lọ. what am I doing? nífẹ̀ẹ́ mi mo lọ sẹ́wọ̀n kí ni mo fẹ́ ṣe sókun iṣẹ́ ṣé máa lọ sí ní ìfúnra mi àbí máa jókòó ẹ̀ what am I gonna do? ọkùnrin ẹjọ tá mo rò kankan ní ìbànújẹ́ ọ̀rọ̀ mi lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ kékeré sáà ọkọ ṣé a lè rí àdírẹ́sì lé wọn. mo ní. ọkọ màá dúró fún yìí màá sọ fún àwọn òbí wa wípé èmi àti wọn ọ̀rẹ́ ni wà ní school wọ́n sick ni wọ́n kú sí hostel ọkùnrin ah. ìfẹ́ lọ sẹ́wọ̀n. Ah mo ṣe ọlọ́run kí ni mo ṣe. àti ìbọ̀dẹ̀ dúró tọ́jú ọmọ yìí. ọmọ egun ló ní kí ló máa ń ṣe lè sọ́mọ mi. ọkọ èdè náà kò yànjú ọ̀rọ̀ títí wọn náà ọlọ́mọ bá wa tọ́jú ẹ̀. Please let me talk to her. let me talk to my wife. You never me, you know how much I love you. How much is the voice? Ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó mi ẹ wáyé. Liza advice mi pé ká lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tàbí ká lọ bá àwọn ẹbí ẹni tán. Ṣùgbọ́n báwo ni mo fẹ́ ṣe ọmọbìnrin tí kìí ṣe pẹ́ ní kọ̀ọ̀kan ló fẹ́ fún mi kí ni mo ti fẹ́ sọ fáwọn èèyàn ẹ̀ òun Lizzy náà ló mú àbá wa pé ká ṣe ló kú oorun kí má bàa wá ṣẹ̀wọ̀n. mo gbọ́ ìmọ̀ràn Liz Liz dẹ̀ ṣèlérí pé òun á lọ sílé àwọn nífẹ̀ẹ́ mi wípé ọmọléèwé kan làwọn ó dẹ̀ rẹ̀ ẹ́ ló kú síléèwé. ṣùgbọ́n mi ò mọ̀ pé àṣírí tí Lizzy ń bá mi bò ó tún mọ̀ máa fi ojoojúmọ́ ayé tú mi láṣìírí ni. èmi àti Liz a gba ọ̀dọ̀ màmá ẹ̀ lọ ká ṣàlàyé fún wọn kó tó di pé Liz lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí nífẹ̀ẹ́ mi lẹ́kọ̀ọ́ màmá Liz náà sọ fún wa pé tó bá ṣe pé nǹkan táwọn méjèèjì bá ń fẹ́ ṣe nìyẹn pé a lè ṣe àṣírí yẹn náà ó máa bò lọ́wọ́ ta ó náà Liz gbà mí lóòótọ́ ó lọ sílé àwọn onífẹ̀ẹ́ mi ṣùgbọ́n àti gbà yẹn kò sí nǹkan tí mo ṣe tó dá lójú Liz nítorí pé ó rò pé mi mo ṣokùnfà ìrọmọ bí òun àbá ìlóyún òun mọ́. mi ò dẹ̀ mọ́ ọmọ nǹkan tó ṣe láàrin mi àti nífẹ̀ẹ́ mi mọ̀ kó máa wáyé. it's okay it's okay it's okay. Eh? Ah. bàbá abẹ́rẹ́ kan báyìí tí a bá fi gínàgí a lè gbóhùn gi bí a bá sì fi ọ̀pẹ nùpẹ́ a lè gbóhùn ọ̀pẹ tí mi bá kí ọ̀pá ìpọ̀ ìwò mi ní gbọ̀kọ́ tó wà nínú ẹ̀. E eré nǹkan báyìí ta ló lè mọ̀ ẹ́ pé irú àṣírí báyìí wà láàrin rẹ̀ àbí kí ni rí sí bàbá. adéoyè ọ̀rẹ́ gidi ni ọ yóò dáa fún ọ ojú ò ní tì ọ ìyá aláṣà bàtà jákun ọ̀rọ̀ dì kalẹ̀ ṣe rí i pé gbogbo ń tà fà ọwọ́ ajé ó yé mi wípé ọlọ́run ọba ní máa fi tí ò sí bo tó wà lójú kí n tọwọ́ ọmọ bá a ṣakọ́ ẹ rí báyìí ọ̀dà arábìnrin lísì tá à bu yìí ẹ rí i pé gbogbo ohun tí ń ṣe kò dùn máa nú ni là ṣe ń bu ó sì ṣeé ṣe kọ́ mọ́ wúrúwà tí ń wù yìí ó ṣeé ṣe ká sì rí ọ̀rọ̀ ọmọ tù àbẹ́ ìwà rí báyìí àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ yínká sórí báyìí ó rí i pé lóòótọ́ gbogbo ntọ́lọ̀ bá ní yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ṣùgbọ́n mi a máa sọ fún ọ wípé ìbínú tó o máa bí ìbínú fúfu ọ̀dá orú ìbínú tó o bí ní ìsìn ohun tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ iná ló tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì tó o bá fura ẹni tí bá sì ń bínú ẹ sọ fún kọ́ mọ́ wulẹ̀ ṣiṣẹ́ mọ́ iṣẹ́ tó fogún ọdún kojọ ọjọ́ kan oṣù ní ọ̀fẹ́ ṣẹ̀ dánú orí báyìí bárábìnrin ọ̀bámúlele kó gbára ẹ̀ lọ́wọ́ rẹ ó ṣeé ṣe kó o tún lù náà pa bó o ṣe lù tà kọ́kọ́ pa ń hm? ṣe sùúrù gbogbo nǹkan láyé gba sùúrù ọgbẹ̀sọ̀ lóyún ọba fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu orí báyìí rísì ẹ̀ wò àyín wò míì má bínú ojú ò ní tì ọ́ sóríire wò ó. kíni kíni kíni kíni gbé ọlẹ́dọ̀ sókè ń gbọ́ ilé wo lọ sọ fún ọ kó o lè bímọ mọ́ ọ ṣíọ ọlọ́run ọba mi tóbi ju gbogbo nǹkan lọ méje ń tàn ọ́ ọlọ́run ọba mi ló ní ṣe ara òun náà sì ló ń ṣe ara ọba mi ti ń ṣiṣẹ́ rẹ̀ láralára ìwọ wa náà ó ti gbàgbé tí wọ́n ti rò pé pé o lè bímọ mọ́ ó ti dàgbà. ọlọ́run á wò ẹ eh, kí ni sẹ́yìn lọ́lọ́run ni èmi lọ bụ ń ṣe ara yìí sì wàá dára Ana eh, ti lérò pé ò lè bímọ mọ́ o sì bímọ finú o sì fi ẹ̀yìn gbọ́ ọmọ ọlọ́run ọwọ́lá àti ana náà wọn náà finú ṣoyún ọ̀fẹ́ ẹ̀yìn gbọ́ ọmọ pọ̀n láìpẹ́ yìí ìyá aláṣà gbogbo tí ń ọba mi nítorí pé ọlọ́run ọba ti mọ̀ ṣáájú àwa ọba tí í dára lára lára tí í ṣe gbogbo nǹkan lára lára ẹ rí i pé gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ ara lọ́lọ́run ọba mi fi ń dá kò fi bà wá lọ́kàn jẹ́ ó fi dára ní. bẹ́ẹ̀ ni. ọba tó ti mọ̀ wá ó sì ti mọ̀ wá ṣáájú kó tó dá wa ojú ò ní tì á wá wò ó nǹkan wò mí ọgbọ́n wo lọ wá lérò pé àá dà sọ́rọ̀ ẹ̀ ní ìtàn ìbáyìí ẹ ṣe bàbá ń gánà ìyá lásà adóye ṣòrí ńgbà tí gbogbo ọ̀rọ̀ tí eré bú ṣe rí ẹnu ọjọ́ mẹ́ta èmi náà ti pè mí wípé fẹ̀kọ̀tẹ́lẹ̀ àṣírí tí mo bọ̀ yóò bò mo dẹ̀ ti decide láti lọ bá àwọn ẹbí nífẹ̀ẹ́ mi kí n lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àtọmọ wọn fún wọn pápá jùlọ kí wọ́n lè mọ̀ pé ọmọ tọmọ wọn fi kalẹ̀. àìdá yẹn náà work tábà tí wàá dọ̀hún tó fẹ́ máa sọ kankan tí mi náà bá support tàbá jùlọ síbi àwọn bá ṣe bẹ̀ wọ́n tí wọ́n fi gbọ́rọ̀ sí wa. kò tiẹ̀ lè ṣí bá a kankan táwọn náà rọmọ tó ga tó báyìí inú wọn ò dùn wọn ò ní bára jẹ́ pọ̀ least fún àwọn ìmúra kò lè dùn ṣùgbọ́n ọdún òní yá yìí ṣùgbọ́n wà á bísùn wà á bí wà lẹ̀ àwọn ọkùnrin wà á bí obìnrin abẹ́rẹ́ kan báyìí kódà àti ìgbà yìí àmì àmì.